أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده في كلام الله وأحسن الهدي بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته. ترى فتح المجيد شرح كتاب التوحيد في أمريكا المزوجين غيره níbi tí akàlù ìṣòro àníwáàbù sẹ́ṣìn náà ní àwà wòlé abìyá ẹ̀dá ìsànàdì ìjẹ́jìdì àyẹ̀dì mọ̀sọ̀rọ̀ṣẹ́bì nìfìlẹ́bù mọ̀wọ̀kún fàì. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى والأبي يعلى بسند جيد عن ابن مسعود مثله موقوفا وعن وعن عمران بن حسين رضي الله عنه مرفوعا ليس منا من تطير او او تطير له او تكهن او تطير له او سهر او سهر له ومن حق عينا فصدقه بما يقول وقد صدقه بما انزل على محمد صلى الله عليه وسلم وهو بزار باسناد جيد قوله من اتى قائلا قال بعضهم لا تعارض بينها وبين الحديث من اتى عرافا فاساله عن شيء لم تقبل له صلاه اربعين ليله ابو يعقوب العبد أبو يعلى اسمها أحمد وعلي من مقنن المرسلين الإمام صاحب كالمسلم كالمسلم وغيره ولقد يحيى بن معين وأبي فطيمة وأبي بكر بن أبي شيبة وحبه وكان من الأئمة الكفار مات سنة سبع وثلاث منها وهذا الأثر رواه الأنصار أيضا ولكن من اتى قائلا او صاحبا فصدقه بما يقول وقد اخر بما انزل على محمد صلى الله عليه وسلم في دليل على كفر الداعي والصاحب لانهما يعيان علم الغيب وذلك كفر والمصدق لهما يعتقد ذلك ويقرا به وذلك كفر مع ذلك الشيخ محمد بن عبد الوهاب رحمه الله nínú àwọn ẹ̀rí tí wọ́n tó mọ́ wá láti fi rinlẹ̀ nípa pé kò dáa kí ọmọ náà lè yẹ nǹkan wò àtẹni tí ń yẹ wò àtẹni tí wọ́n ń yẹ wò fún àwọn méjèèjì ni wọ́n wà nínú ewu tó lágbára. wọ́n tó mú ẹ̀rí mi wá lápọ̀dọ̀ àbí yáàlá wọ́n ní ẹ̀rí yìí sánàdì rẹ̀ yẹn ni pé àwọn tí wọ́n gbà wá àwọn ìṣòpọ̀ orúkọ àwọn èèyàn tí wọ́n gba àṣìlẹ́sì náà wá jẹ́yẹt ọlọ́láàfíà ọgbádùn látọ̀dọ̀ ibn Mas'ud náà ni ọ̀rọ̀ yẹn ti wá radiyallahu anhu mithlu mawqufan tó ṣe kó náà sì lè dé àdéhìsí àkànníjẹ́ rẹ̀ jọkan yìí ó ṣe pé wọn kún fún ni ni ni pé abdullahi bin mas'ud òun ni ó sọ̀rọ̀ yẹn Imran bin Husayn òun náà tó ń gba ìwé wa ní ọ̀rọ̀ tó náà fi lé wa ṣáàjìnà sí ìmọ̀lọ́lẹ̀ ewu iṣẹ́ àmọ́ àṣàdésì tiẹ̀ màrúfú ọ̀hẹ́ni òun jẹ́ ọ̀dọ̀ anábìsọ̀ ọ̀mọ́ ọ̀hún àìníwọ̀ sẹ́lẹ̀ tábà padà síbi sẹ́rẹ̀ الشيخ عبد الرحمن آل الشيخ وعن قال ولأبي يعلى بسند جيد عن ابن مسعود مثله مرفوعا من أبو يعلى ولتجاء أبو يعلى اسمه أحمد بن علي بن المثني المثني أو المثني المقسم الإمام صاحب التصانيف yẹni pé aṣáájú lẹni yìí ọjà tó ní àwọn tíra àtọwọ́pọ̀ ní àwọn tíra oríṣiríṣi kàlí musnad tíra àtọwọ́pọ̀ ní musnad yẹni pé musnad àbí ìyá àlá ọ̀rẹ́ ìrùhù àti àwọn tíra míì. وروى عن يحيى بن معين أبو يعلى أجي أن تكون يحيى بن معين وأبي خثيمة وأبي بكر بن أبي شيبة وخلق àtàwọn èèyàn لشيخ أبو يعلى Sheikh كيو وكان من الأئمة الحفاظ طبعا سقي أو عفيسي توجي أشاج الحفاظ تسقي إمام حديث قلت كقول حافظ جمع حافظ هنا الحفاظ يعني كي أبو يعلى إمام دين مات سنة سبع وثلاثمائة وكني مات سنة سبع وثلاثمائة وكني أقول متى أظن àti ọdún méje ní pé three oh seven lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam náà ní Abu Ya'la náà ní kúrò àti òwúrọ̀ wọn ni ó ní akọ́rù táwọn sọ yìí ẹni pé ọ̀rọ̀ tí Abu Ya'la tó gbà wá nínú musnad rẹ̀ yìí rawahu al-Bazzar aydan al-Imam al-Bazzar òun náà gbà wá bákan náà nínú musnad rẹ̀ wàlẹ́ àbúrò àmọ́ kí gbólóhùn rẹ̀ ṣe wá ni pé man ata kahinan aw sahiran. فصدقوا بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم anabi ní pé mẹ́ta kàhínà ẹni tó bá lọ lè ń bá ẹni tí ń roṣẹ́ tí ń yẹ mí wò mo fẹ́ sin nǹkan báyìí bá mẹ́rin wo sójà bí ọ̀dà haúsá ṣẹ́rọ̀n abẹ́ńkínà lè bá olóògùn ipe tí mo fẹ́ ṣe yìí ẹ bá mi sà sí ẹ bá mi ṣe lẹ́yìn ìgbà tí ẹni yẹn tó lọ lè bá wọn tán ọ̀sọ̀ dákọ̀ ńgbè náà yàtọ̀ tó wá ní ìgbàgbọ́ sí ti ẹni yẹn sọ anábìrin kakọ̀d kẹfọ́rọ̀ bímọ ńzìlá ala muhammadin sallallahu alayhi wa ẹni yẹn ti ṣe kékeré sí nǹkan tí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìyẹn ni pé alukur'an torí pé ó lẹ̀ nínú alukur'an pé nìkan kan àwọn tí ń jẹ́ ọkọ̀ tí wọ́n bá gbà pé lọ́gbọ́já ń mọ ọkọ̀ ó ní kí n má lè kó mi ló sì ní lọ́nà o ó ní kí ló dé ó ní ojú ọ̀nà ọ̀dà kì í ṣe pé ojú ọ̀nà ti kòtò ní sọ́run ìyẹn ni pé aburú bẹ ní ọ̀nà tí ó ṣẹlẹ̀ sí tó bá lọ nígbà ó sọnù. وفيه دليل على كفر الكاهن والساحر wọ́n níbi hadith yìí láti rí pé a àṣẹni tí ń bá ń wo ìpẹ̀ tí ń wosẹ́ tí ń tẹ ìsáàbì tí fi ń wádìí kọ̀kọ̀ ní tí ó ṣẹlẹ̀ lọ́la pẹ̀lú ìgbà mi di àyà yìí pé ẹnìyẹn ti ṣe kìkìrí pẹ̀lú ọlọ́wọ́n báà. لأنهما يدعيان علم الغيب وذلك كفر ترى àwọn méjèèjì àtẹnití ń sọ̀gùn àtẹnití ń wuṣẹ́ àwọn méjì ń sọ pé àwọn ọmọ nǹkan tí ó pamọ́ nǹkan táwọn méjì ń pè mọ́ra wọn ni kí ó sì máa pẹ̀lú eléyìí mọ́ra rẹ̀ وذلك كفر ìṣèkìlì pẹ̀lú ọlọ́wọ́ ọba ni. والمصدق لهما أن تبع بعضيه بو تبع بلوغ بو تبع بلوغ كالبو تبع أباكي ومشي هو إسلام تنوي إبقى أترمي تبع بو يعتقد ذلك تسيب جيسوك بنتين يمي يشهد لي ويرضى به تبع يوسي تبع يسيدا أه yóò yà máa ń tó ṣẹlẹ̀ ọ̀yà ń lò ní kiri bọ̀ wàhálà wọn ni wàdá àdé kakó fúnra nù àìdàn ìyẹn náà tó yà kòtò nínú wọn bá kó sànù fún wa. òun ni pé pẹ̀lú àlàyé tí a ń ṣe nọtẹ́rà yìí òun ni pé gbogbo ẹni tí bá lọ ní wọ kán o tó ìpè tábà ti sọ fún un òun ló gbà pé a ń dán sọ yìí kò ṣe rí nìyẹn ẹni yẹn ní ìran rẹ̀ kó nínú Islam inú fọwọ́ ara rẹ̀ jura rẹ̀ sínú ìṣèkèfèrè pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n kan náà Imran bin Hussein òun náà tó gba ọ̀rọ̀ wa mọ̀ fún àyè àmọ́ ọ̀rọ̀ yẹn òun nínú àlẹ́bí yẹn yẹn nípa lẹ́bi lọ ọ̀rọ̀ yẹn ni pé lè sàmì nà máa ń tọkọ yọra àwọn tó tó yẹra lẹ́yìn ànábì ní kò kí ń ṣara kò kí ń ṣe mùsùlùmí gidi mọ́ máa ẹni tí bá máa ń lọ lè ń fi ẹyẹ wo iṣẹ́ àbí máa ń fi ohun ẹyẹ ni máa fi ń ṣe ìdájọ́ nǹkan irú àwùjọ tí wà yìí pé oye tó bá ti ń gbọ́ nǹkan báyìí àbí ẹyẹ báyìí tó bá ti gbọ́ rẹ̀ kó mọ̀ pé a wàhálà dénú àbí tó bá ti ń gbọ́ kó sáàtò jírí kíní kan irú nǹkan yẹn kí ọmọ pa burú lálá nù irú eléyìí wọn tó lè takọ yóòrò irú ẹ̀ náà tó tó súnmọ́ òun ni pé kí ọmọ lọ sí nìkan kọ́ ọkọ̀ ṣe gbà kọ́ ọkọ̀ ẹ̀sọ̀ tó pa jésù sì má jésù sì ni kó sì padà sílé irú eléyìí náà aburú lálá ni tó bá ṣe pé èèyàn bá ní àdìsọ́kàn pé tí ń bẹ́lẹ̀ ní ọ́ ẹsẹ̀ tí wọ́n kọ yé aburú sí ni tó sì dáhà lójú bẹ́ẹ̀ pé bí mo kọsẹ̀ yìí a ìkọsẹ̀ yìí àgbákò lára ni tó ti padà sílé wàláyé tàkọ́ yóò rọ̀ anábìyẹn tí bá ń ṣe bẹ́ẹ̀ àwọn tó tó yẹra yàgò àbátẹ̀ bá ń fi ẹyẹ wò ni wọ́n ń fi àwọn ẹyẹ wò nǹkan bá fẹ́ ṣe ìdájọ́ lórí nǹkan àwọn tàkà hànà àbọ̀tẹ̀ ẹnu lè ń wo ṣẹ́ gangan tí ìpẹ́ yẹn ní fún wò. àwọn kókó yìí lẹ́lẹ̀ ọ̀jọ̀ àbí wọ́n ń wo sẹ́fún hafi ìlàbí rọ́múlì omi níṣubú sítọ́lá fún gbogbo tán wò ó. àwùsá ha àbí yẹn gan lè yẹn ń ṣe oògùn àwùsó ṣẹlẹ̀ aláwọ̀ àwọn nǹkan yẹn lè ń ṣoògùn lọ́dọ̀ yẹn. àlejò wa ata káàdì náà ẹni tó bá lọ lè bá àwọn tó máa ń wo iṣẹ́ tó wá bèrè nǹkan lọ́wọ́ rẹ̀ fàṣọ̀tàpọ̀ ọ̀hún ìmáyà kò kò sì gbá lódodo pẹ̀lú nǹkan tí ń rí pàpàtàkì fọ́ọ̀rọ̀ bí máa ń sílẹ̀ àìlẹ́ Muhammadin sallallahu alaihi wasallam ó ń tọ́ ti takò ntí ọwọ́ àfọ̀n tó wà fún anabi sallallahu alaihi wasallam tó lọ́wọ́ sọ̀kalẹ̀ fún yẹn ni pé ń tọ́ ti takò al-Qur'an. رواه البزار بإسناد جيد من سند حديثه وفي سنة ولا لا فيها ورواه الطبراني في الأوسط الإمام الطبراني أنا قال إيمان من سنة موجم الأوسط بإسناد حسن سندة حسن من حديث ابن عباس دون قوله ومن أتى كائنا أمارة ابن عباس وموجدي ومن أتى كاهنا يتفكرون لكم من تكهن أو تقهن له أو تسحر أو سحر أو سحر له فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم شيخ نوابر شيخ عبد الرحمن من قوله ليس منا ومن إتمانه أنا بنيكو كين شاروانا fi ìwà ìdòrú ṣẹ̀dìdù ìlérí yàtọ̀ lágbára ni ìdòrú àlà anahàdé ìkùnmọ́rì bìnnà kaba ìlú. Ibi túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí nú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọ̀tàkọ́dàmà àndàkà hànàkà ọ̀sẹ̀ṣọ̀rọ̀ kúfúrọ̀ àti sọ́síwájú nígbà yàwọn ọ̀nà lè yẹ ṣẹ́wò kí wọ́n máa ìṣe kékeré ní o pẹ̀lú ọlọ́run ọba ànábi wọn ní lẹ́yìn sámẹ́lì náà ẹni pé ẹni yẹn kò kì í sara wa ẹni tí wọn kò ṣe ẹni sóògùn kì í sara wa ẹni pé kò kì í ṣe mùsùlùmí má so níbí kì í sara wa tọ́lẹ́bẹ́ni lẹ́yìn sámẹ́lì náà ìgbà míì kí wọ́n jẹ́ kófìrí ìgbà míì yóò sì jẹ́ pé ẹni yẹn yóò jẹ́ mùsùlùmí tí ìsìlámù rẹ̀ tí pé tó ẹwà lẹ́bi ni mọ̀nùgbà ṣàná wàlẹ́ ìsàmìnà ẹni pé tó ṣẹlẹ̀ ń dọ̀rẹ́ ni pé ẹnìkan fẹ́ ta kankan lápẹ̀jú ibi tomat àwọn nǹkan èso ọbẹ̀ ta òkè rẹ̀ wọ́n á fi àwọn ètò gbẹ sókè rẹ̀ anabiwa kọ́ ọ̀sàlẹ̀ anabiwa rí wà á kàrà jẹ́ ayẹ́dẹ̀ ọmọ bùrọ̀lẹ̀ tẹ́lẹ̀ gbàtà níbi ọ̀yọ́ wọ́n jáde wọ́n á rí pé ìsàlẹ̀ ìsàlẹ̀ yẹn ti rin ẹni kí wọ́n kó àwọn ètò ti bàjẹ́ sísàlẹ̀ bàtà náà bí yọwọ́ jáde ànábi wa kọ́ wíṣẹ́ nìyẹn bí mo mú bọ́ ṣáná falẹ̀ ìsàlẹ̀ nìyẹn. tó ṣẹ́wọ̀n tó ń tẹ́ nìyẹn ṣe fáná ìlú sọ̀rọ̀ yẹn síta ṣàbíkẹ́ ẹ̀sìn pé kó sọ̀rọ̀ ní kékeré nǹkan ẹ̀ṣẹ̀ ni. sọ́nà nígbà mi ti wá lẹ́nu ìpínlẹ̀ ìsàlẹ̀ nìyẹn tí wọ́n tó mọ̀ rẹ̀ sí pé ẹ anabi laysa minna kì í sara ọba kan náà mẹlẹm yukrim kibarana ẹni tí kì í bá wọn kún àwọn àgbàlagbà wálé ewu kì í kún àgbàlagbà mùsùlùmí lé wala yarham saghirana ṣùgbọ́n kan náà tí kì í sì sànú àwọn ọmọ kéékèèké so laysa minna náà lànàbí lò so ẹ di pé tí o sọ ma pàǹpàlà gbàlé ètò kó sọ̀rọ̀ di kékeré àmọ́ ìwà tí ọ̀dà ìwà ìṣẹ́lá ńlá ni pé onílé ìsàmì nìyẹn pé lágbáyé ìsara wa mọ́ yìí mo túmọ̀ sí pé wọ́n ní ó ti jáde kó nínú ẹ̀sìn. sùúrù eléyìí náà làwọn ń sọ fún àwọn èèyàn tó ń pé wọ́n ní pé tọ̀ gbàtà ti rí tábẹ́bí ti rí pé kúlóbìnrin àti ẹ̀ńdọ̀dà àbí kó ní pé yàtọ̀rọ̀jú rẹ̀ mínẹ́lì Islam àwọn yàmùrùkú rẹ̀ mínẹ́lì Islam ìgbé ẹ̀rí tábẹ́bí sọ nípa àwọn kọ̀wárí jìnnì ó ní yàmùrùkú wọn máa jáde kó nínú Islam ẹ̀hẹ́ wọn gidi tí o ti wá túmọ̀ sátájú ọ̀gbọ́n pé yẹ̀kún ló kò fà á wọ́n di kékeré anábì lè rí àmọ́ yẹn mọ̀ kú wọ́n mọ̀ wọ́n mọ̀ jáde mílẹ̀ níbi ìwáyà mi níbi ìwáyà mi mílẹ̀ Islam oníkàmà yẹn mọ̀ kó sàmọ́ mílẹ̀ kọ́ mi yá so anabi wọn ṣàlàyé gẹ́gẹ́ bí ọkọ àṣìwọn jẹ lára nǹkan tó bá ta mọ àdìsí kò túmọ̀ sí pé yẹn di kìkìlì pé á tẹ̀lépá náà ti gbọ́n kìkìlì báyìí àbá ọ̀dà ní ìsìn lẹ́sẹ̀ mi nà tẹ́wọ́ wá ní ìlú náà wọ́n á dáadẹ̀ fúnra wọn wọ́n á ní ẹ̀ṣẹ̀ lélẹ́yìn táwọn ní ọkùnrin ọba wọn pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìn sáà nẹ́bí náà lọ́yìn ọkùnrin ọbẹ̀ ìgbé ẹ̀ṣẹ̀ lélẹ́yìn lẹ́sẹ̀ mi nà ẹ̀ṣẹ̀ lélẹ́yìn ọ̀dà lẹ́sẹ̀ mi nà tìrìmọ́tà kan tó bí ilé ó ti níbi àlàyé àwọn àfáìsì tó wá ṣàlàyé fún yàn wàhálà ọ̀sẹ̀ ìlú asàbù nàbí yìí sallallahu alayhi wa sallam àwọn sàhábà nàbí náà ṣéèkì ní kọ́wùlù hu máa ń tàkọ́ yàrá ayé fẹ́ ìlú tọ́yàrá ẹnfíìlú tíyàrá ẹnfí bá ń ṣe iṣẹ́ tíyàrá ayé tuntun àwọn tuntun yẹrẹ lọ́wọ́ ayé kọ́bìlà kọ́wùlù mọ̀tàkọ́ yẹrẹ lọ́wọ́ wàtábàáhù kẹlá màánà wọ́n ní ìtumọ̀ pé ọ̀hún tó yẹra làwọn tó bá fi ẹyẹ wọṣẹ́ yẹn ni pé ọgbà ọgbà wọlé tọ́sán fún ọ̀rọ̀ yẹn náà jókòó lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀. àwọn tẹ̀kẹ́ hànà àwọn tó kú hìnnà lẹ́ àbí wọṣẹ́ àbí wọ́n wọṣẹ́ fún kàlábíyà tìlgáyìn òun náà ní kí n tọ́wọ́ bá ẹni tí wọṣẹ́ ọ̀sọ̀dínkù wọ́n ti ta àbẹ̀bẹ̀ fún un tó ń gbà lódodo tó ṣe ń tẹ̀lé وكذلك من عمل من عمل وكذلك من عمل من, من عمل الساحر له سحرا من عمل الساحر له سحرا ẹni tí ó kù náà olóògùn tó bá sóògùn fún òun tọ̀hún náà òun náà bọ́ sínú wàhálà ìyẹn ni pé èyí ni wọn mú pé tí ń ṣe nìkan ló ní wàhálà ẹ̀rọ ẹni bàbá olóògùn nìkan kọ́ ẹni tó ń lọ lè ń sóògùn lọ́dọ̀ bàbá olóògùn òun náà ọ̀daràn kọ́nọ́kú sànùwà ọkùnrin máa ń tala kọ́ ààrẹ ikú mú wọn sheikh abdulrahman ní gbogbo ẹni tí ọba pàdé ọ̀rọ̀ yìí amúnáta ẹ̀tọ́ ha tí wọn náà rí ẹni tí ń ṣe àwọn ìkẹta ń sọ yìí amúnáta ẹ̀tọ́ ha tó rí lọ́dọ̀ ẹni tí máa ń ṣe yẹn ni pé ogun tó bá gba nǹkan yìí lórí rẹ̀ ti ń ṣe wọ́n tán wọn lè ń gba ní kàlẹ́ àṣàṣìkè àbí wọn mọ nsógun wọn náà wọn lè ń gbà àbí wọn náà wọn pè ní ọ̀bẹ lọ́dẹ kọ́ anabi ní kakọ̀dé bẹ́ẹ̀rẹ̀ àmì ìwòrán sùnù lọ́ ìsọ̀lọ́ ọ̀sán anabi yọ pa yọ sí lọ́tọ̀ọ̀tọ̀ tìrìbìkì ni lè kọ́ ní ha ìmọ̀ ṣìrìkan torí nǹkan yẹn lè jẹ́ wọn nǹkan yẹn lè jẹ́ ẹbọ lọ́ta píláwà ẹgbẹ́ bíi píláwà lẹ́sìn kán báyà fi nǹkan wù nǹkan kán lè yẹ báyìí tó bá ti gbọ́ ń rẹ̀ kó yà máa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ni sọ pé tí ẹ bá bá ṣẹlẹ̀ á ẹ̀lẹ́ kó kú kó ló ṣẹlẹ̀ ní ẹ̀yẹ tó dùn ìyàpá kó dé báyìí sọ fún kaba ń ṣe ẹbọ ni pẹ̀lú ọlọ́wọ́ ọba àwòkúfù àbí kó jẹ́ àwòkúfọ́n àbí kó jẹ́ ìṣèkèjì pẹ̀lú ọlọ́wọ́ kàlùkà hàn ẹgẹ́ bí ìmọ̀ àwọn ìpẹ́ ìmọ̀ àwọn sẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀rọ àti máa ṣe àwọn òkòkò òkò táwọn yẹn ń ṣe káàkiri o. kàmá ń rọ̀ bí àbíjáde kẹwàá táàbà àlè ẹni tó ń lọ bá yẹnu sí tó ń lọ tó wá ń tẹ̀lé wọn lédi rẹ̀ wọ́n wọ́n kẹlifà ìdì òun náà jẹ́ ní ṣe náà ni o yẹn tó òun wọ́n ṣe àmọ́ òun kọ́ ní ṣe àmọ́nu rẹ̀ ń dùn àbí ó gbà pé á ọ̀dà púpọ̀ wọ́n sọ fún ọ pé nítawọn èèyàn ń ṣe ọ̀dà dípò da ọmọ kó sí pé ká lọ kó àwọn lọ́kàlíkà kiri ọ̀wọ́ abẹ́rẹ́ sí ń bínú ẹnu wa wọ̀ pé kí ló dé sí wọ́n ló ń ṣe ni sòwúrú ẹni tí bá ń jà fún nǹkan báwọn ìlú ẹni tí ń jà fún nǹkan báwọn ṣẹlẹ̀ lómi ìlú ń bi ni mo ti ṣe díẹ̀ àmọ́ tẹ bá wá jẹ́ wa ní kí n tiẹ̀ kí ni tiẹ̀ torí pé kí ni hídùn <laughs> orísun náà ní kódà lómi ò jẹ́ kí léèwé lọ́wọ́ ọlọ́lọ́ ọkà àwọn ọlọ́léèwé òun ti ń ṣiṣẹ́ òun nìkan kan oṣù wọn ju kí n tiẹ̀ pẹ̀lú tiwa tó nǹkan kan kọ́ òun gangan farama ọyọ́nu sí òun náà gbà ọ̀kan láǹfààní àti máa ṣe ni náà ni wọ́n sọ fún mi ẹni bẹ́ẹ̀ náà àbúrẹ́dọ̀ bil kufri kufrun àbúrẹ́dọ̀ bil kufri kufrun kínú yẹn ọmọ dùn sí ìṣẹ́wọ́ àbí ìṣe kékeré pẹ̀lú ọlọ́run òǹtọ̀ òun náà bẹ́ẹ̀ tó náà ń ṣe kúfúrú ni bẹ́ẹ̀ tó náà ń ṣe ọ̀yẹ́ ni. tún náà nígbà míì ìyẹn lè máa ṣiṣẹ́ bú èyí ó sì ní ẹ̀ṣẹ̀ bú lọ́dọ̀ ọlọ́run kí ni ọ̀fà òun pé inú rẹ̀ dùn sí àdìsàn lẹ́fẹ̀ẹ́ mọ́ sọ́lá mọ́ àmẹ́ àdẹ́bí ní ìzàkúsìbà sèyí àtún ìzàkúsìbà sèyí àtún fi ọ̀rọ̀ tó bá sábúrú kan lórí ilẹ̀ ayé fọwọ́ tó yẹ bí i àhàdùn wọ́n wọ́n ànàbù wọ́n wọ́n ànàbà bọ́ọ̀lù fọwọ́ tó yẹ bí i àhàdùn wọ́n wọ́n ànàbà bọ́ọ̀lù inú rẹ̀ nìkan wá dùn sí kò sí bẹ́ẹ̀ kó ti bá kámánṣá àdàhà ọlọ́run yẹn kó pọ̀ tiẹ̀ náà sí yẹ pé òun náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláburú lòun náà ọkọ̀kọ̀ sọ àbúrú kan fún àwọn kan lórí ìjẹ́ náà bá dúró pé ọ̀dọ̀ báwọn ẹ̀kọ́ kò léyìn náà sí ẹ̀kọ́ kò jẹ́ aláburú òun náà. so anábìsọ̀ mọ́ àwọn sọ́nà ọwọ́ nígbà míì wọ́n sì máa sàbúrú lójú yàn pé pé ó wà ń bẹ̀ àmọ́ náà wòlíì ayọ̀ lábẹ́yà kò ń bẹ̀. kí wọ́n fi yọkùn ni pé ìsàkàtúrì pàtì ṣèyí ẹ̀tùn fèl wàṣà àdàhà àhàdùntẹ́nì kan wà wà mẹ́ fọwọ́ múkìrù làhà àmọ́ ọkùnrin òkú ọkọ ẹ má ṣe ṣe àtẹ́fẹ́ ṣe yọ̀dọ̀ àwọn ní a ṣe ìrọ̀ta mẹ́ta ẹ má ṣe a ṣe ẹgbẹ̀rún ọlọ́run tó òun sì rọra kú mẹ́ ọ wà mẹ́ gbàtà fẹ́ ṣe kíni ọ̀hún àmọ́ náà ní ẹ̀yìn láwáyá kú mẹ́ torí pé kíni òun ọ̀gá wọn lọ́wọ́ sí i tó náà ní ẹni tí máa ń yọnu sí ìṣe pẹ̀lú ọlọ́run ó lágbára o tòun náà wọ́n sọ pé ara ti ń jẹ́ pé èèyàn ní iman òun náà ni ẹ̀nẹ̀ àlùbárọ́ ẹtú mìíràn ṣíríkì wà áhìlì èèyàn gbọ́dọ̀ bọ́ra bọ́pá pọ́sẹ̀ kó níbi ẹbọ lẹ́yìn náà àwọn tó bá ń ṣe kí ọmọ yọrù sí wọn kí wọ́n rí pé ọ̀fẹ́ kọ́ àwọn àti kí wọ́n bá yàn kí wọ́n bá wọn olùkọ́ wọn yóò fẹ́ ah, á yìí tó gbọ́dọ̀ àti sèyí tó o bá ti tó o bá ti gba dérú stéèjì wọn kódà kí wọn lórí bàbá báwọn bàbá wọn kò lórí gbọmọ yóò kẹkẹ ní àhọ èèyàn fúri lọ tó o gbé báńkò kì í òkú lọ́kà yìí ọjọ́ mọ yé mi ní àhọ ọ̀dà báwọn gbogbo àtìlítà lọ́ba rẹ̀ yìí ọjọ́ mọ yé mi ní ọ̀kan àhọ ìyẹn sì lè ṣe dé stéèjì tó dáa lọ àgbàrá ẹtùmí ṣíríkì wà láàyè ọdún wọn rí pé wọ́n yí wọn bọ́pá bọ́sẹ̀ tó ní tòsí táwọn ṣe. sàmáwọn òun nímọ̀ ipe òkórìíra rẹ̀ kọjá. náà kọ́wùlùhù rọ̀wá olùbẹ̀sà wọ́n ní àdìmọ́ ọ̀bẹ̀sà wọ́n ní wọ́n ahmed bọ̀nà ẹ̀rìn orúkọ ṣèkùnrin. بن عمرو بن عبد الخالق أبو بكر البزار البصري صائب المسلم الكبير أو لمن ترى تنتج المسلم البزار وروى عن ابن بشار وابن مثني ولي وخلق وكرر على الدكتور أخي ابن بشار ولمات سنة اثنتين وتسعين ومائتين وكنت 92 نعم lẹ́yìn ìgbà hijira nàbí sallallahu alaihi wasallam kọ́wùlù ọ̀kọ́rin Bagawi ila akhirihi alimọ́n Bagawi wọ́n ní al-a'raf alladhi yadda'i ma'rifat al-umur bi muqaddimatin yastadillu biha 'ala al-masruq wa makan ad-dall wa nahwi dhalik wọ́n tó bá kó yẹn ní al-a'raf yàtọ̀ láàrin al-kahin àti al-a'raf nínú ọjọ́ wáyé wọ́n ní ẹ̀tọ́ bá ń jẹ́ àrọ́ fún ìlú lọ́wọ́ wọ́n ní aláàbò yẹn jẹ́ ìmọ̀ rẹ̀ pẹ̀tẹ́ fún wọn yóò máa kílẹ̀mù yẹn kí yóò máa pè mọ́ra kó o mọ àwọn nǹkan kan nínú ọ̀dìmáàtìn yóò wá ní àwọn nǹkan tí ó tẹ̀síwájú tí ó ṣe bí wọ́n bá ṣe ń yẹ̀tẹ̀dẹ́ lọ́dẹ alẹ́mọ̀sọ̀rọ̀ yóò wá fi wá gbogbo ní nǹkan tí wọ́n jí gbé onìkan yẹn wà tó máa ń gbé kan wọ́n lọ lè bá a ní àmì tó o wọ́n ní àá lẹ́gbẹ̀ẹ́ nǹkan yé ni níbẹ̀ ni wọ́n á ṣe àwọn kankan ní arúgbó ni ní arúgbó kéré kọjá ni wọ́n sá ti rú ṣeréṣeréṣeréṣi ìwà àmàlẹ́ nígbà wáyé ọ̀nà ìgbà yìí lọ́wọ́ àbí àyè kékeré ní yẹn sọnù sí ẹlẹ́kùn kan wá nǹkan bóyá wọn jẹ́ ọmọ bóyá ládùúgbò bóyá wọn ní àdúgbò yìí lọ́wọ́ náà ó sì lọ́bẹ̀ẹ́ gẹ́gẹ́ ẹ sọ fún bóyá ẹ wà lọ́bẹ̀ẹ́ gẹ́gẹ́ àwọn ọmọ ẹ ẹmọdé ẹmọdé tó wà o ìtìnà ìdáwà náà lẹ kò tó sí náà lọ́wọ́ ẹyin lọ́tọ̀ tí mo kárí lọ ní lọ́wọ́ lẹ so gbogbo fìtínà tó máa ń dálẹ̀ nìyà tó máa ń gbé ah ẹ̀yìn ọmọ ládùúgbò yìí náà lọ́wọ́ ọmọ ládùúgbò náà lọ́wọ́ ń bẹ láyé ẹ̀wọ́n ni mm, mm. wọ́n ti gbé lọ jìnnà wọ́n ti sọ fún tó gbé lọ tó sọ tó bá gbé lọ. so irun ní jẹ́ báwọn àbí kọ́ mọ́ ní mẹkáàlì dọ́ọ̀là títí nǹkan sọnù sí kí àyè báyìí yẹn wà lọ́wọ́ náà ṣe dáàlì kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàkìlì ẹ̀hẹ́n wọ́n ní alimami bàbá ẹ̀ kọ́nà bàbáwí ní àkìlì albàbáwí ní bàbá ṣùgbọ́n alhuwa hussein bin masaidi alfarra ashafi'i صائب التصانيف ونعم ترى كل شيء لقوه وعالم أهل خراسان àfáàn náà wà ra Khurasan dáná pípẹ́ họ ẹni tó ṣe pé tó bá sọ̀rọ̀ àgbà wọlé ni mọ̀kí ẹni ó yẹ tó bá fi kíwù záàdìdàn ẹni tó ráyé sáni tí ó wáyé ó yàtọ̀ kankan mẹ́ta fi ṣàwán sánata sítà ẹ̀ṣára òkun sùnìyà rahmanullah ta'ala òkun ní ọgọ́rùn márùn-ún ẹni wọ́n sẹ́yìn ló yẹ máa bá báwo la yẹ sá afáàní òkú ní kò ni ní ọmọ ata ni gbọ́dọ̀ sì máa ròyìn náà nù ní ọmọ ata gbáà ni kí ó ta ọ̀rọ̀ lọ́wọ́ ju táńdá ẹlẹ́ lọ tó àwọn afá kan lè lẹ́yìn. àwọn olùwò alàdọ́ wọn lè ti ń jẹ́ alàdọ́ aládé yẹtẹ́ ìyá rẹ̀ pẹ̀tẹ́ múrin yóò máa fún mu àwọn ọ̀rọ̀ gbọ́ ìrùbù ní gbangba ayé. أقل الأعراف هو الذي يخبر عن الوقائع تنتبهوا لأعراف وهو من تنتبه شلفونيا كالسرقة نمتجين دمكي وسارقها أبين كجيبي يريون قول أولوائي gbàtó di pé àwọn èèyàn ńlá ju pẹ̀lú jíjù torí pé kíláàsì lásìkò yìí abun ya abun nan ka abun yi yala ni mi yo ko ni yo da ka na ni ga na na le me le me fo o le me fo o le don bi si ibi ọmú ono bisaya lẹnu bisaya ẹfọ méjì wọn á máa ka yàsí ẹwù kan yàsí máa ń tàbá dé ka yàsí láyè gbàgbọ́dọ̀ bá lọ́wọ́ kẹfọ́ yìí máa kẹ̀ kọ́ máa máa ní ẹ̀hún eh, náà ló ń gbóyè lọ́kọ́ lásìkò yìí ni yóò sùn pọ́lámẹ́ wọn ní tí bá fi kẹ́ ẹ̀ wọ́n sọ fún wa tó bá ti rí ojú rẹ̀ tó bá ti tóbi gbóyè sọ̀rọ̀ ní ẹ eh, ibi táṣe yìí ètò ìdè wa burú yìí ẹ gbé kùránì ní kọ́kọ́rọ́ á gbé kùránì ní kọ́kọ́rọ́ ìgbà táwọn ọmọ kéèké wọ́n ti ní wọ́n jí kíní kan tó ń jà kan lọ wọ́n bá ní wọ́n lọ lọ bá lápá àgbà bá ní ọmọ kan ló gbé láàrin ní lápẹ̀rẹ̀ àárín ọ̀sẹ̀ kéèké ló máa ní lápẹ̀rẹ̀ alógbé yìí wọ́n ní ẹ̀rọ tó ń lọ ọ̀rọ̀ àwọn tàbí débẹ̀ fún ta ní tóbi lápẹ̀já ni torí ó nìkan kó kọ́ wa ní wọ́n bẹ̀rẹ̀ ní máa ha ní bá di wọn àwọn aláfa lọ́rùn ní máa ha ẹ̀kọ́ ọlọ́run tó dáa fún yín á mi lè pa ọmọ tó bẹ́ẹ̀ ni tí wọ́n ń kúrò tí ń bara jẹ́ ni ẹni tí ó bí gẹ́gẹ́ ìlú wa bá wọn ni láti kíra ní kó kúrọ́ dọ́rọ́ ìkúrọ́ kíra wọn bá bọ́dá wa kan mẹ́rin lè tọ́ bá ti rí ní wọ́n fún ìwé lójú àjọ wọn wọ́n wájú ní ọkọ̀ báyìí. nítorí nítorí nítorí yìí ẹ̀rù mi ló dà pa yẹn àwọn àti kíni yẹn tó fi lajú ìwé gbogbo àgbà àwọn àti orí báyìí. sọ̀tún olùwàsí kò sí yìí nǹkan ní gbọ́dọ̀ pa ni ń pa ń ba ń ba personality mi jẹ́ information of character mi so lọ bá mi lọ́lọ́ mi thousand fifty lọ́wọ́ rẹ̀ sọ́wọ́ adé pẹ̀lú bí wọ́n ní ìpè àkọ́nìkẹ́ dípẹ̀ wọ́n gbé pẹ̀lú kọ́ọ̀tù wọ́n wá sí ìpè òfin gbogbo yóò máa rí báyìí wọ́n máa jọ adájọ́ adájọ́ ló rò pé ó là ṣùgbọ́n lára ìdájọ́ yóò rí rẹ̀ so òun ni pé irú àwọn nǹkan yìí islam kọ̀ láti gbé kí ni láti fi ṣọ́ àwùjọ káwùjọ wọn dàrú dàpọ̀ gbogbo ẹbí làwọn yẹn nǹkan wò kíni kan yàtọ̀ fún kó jẹ́ pípé ń da àwùjọ rú kó làbí wọn tọ́ àwùjọ ṣe ọlọ́wọ́ bá sọ́kàn bàtà àlà ó pèpè fúfurù ni ànábi pèpè tí wọ́n sọ̀rọ̀ ní ìgbèrè rẹ̀ tó dájú lónìí pé ó jìnà sí àìmọ́ ní ọkọ àtìyàwó pèpè kan báyàwó rẹ̀ gbónú lélẹ̀ tó pé á ní olè bu ọmọ ní ìwé ọ̀la ẹ̀ ẹ̀ wọ́n ti bá sílé ẹ̀kọ́ mi gbogbo ìfàsẹ́yìn ayé mi yìí òun ló fà mbọlẹ́ ti gbọ́ ah, à ẹni ọlọ́run ẹni ọlọ́run àwọn ẹgbẹ́ ọlọ́run ìdàpọ̀ tó gbogbo tí àwọn bá ìyàwó ń lò tó mọ̀ bá lò ló bá pé á ah, mo sì ìyàwó fẹ́ báyìí bẹ́ẹ̀ ni ọkọ mi náà ọkọ mi náà gbogbo gbèsè ayé rẹ̀ gbogbo gbèsè ayé rẹ̀ yóò máa wo ẹnì ìyàwó mi náà káwọn wo ọkọ rẹ̀ ní ipò nínú ipò ọ̀sán rẹ̀ fún mi gbogbo tí n ṣe òun ò jọ bọ́ sí fún mi o gbogbo ẹ̀yà òun ò jọ bọ́ sí nísà ń dáwọ́ tẹ̀lé mọ́lẹ̀ ni tò àwọn òun ni pólítímà kọ́wọ́ rẹ̀ dá lérí ẹ̀ ní àwọn ẹrú ọlọ́run ni àwọn ẹrú èṣù tí ọlọ́run tó ṣàánú fún wa tí ọ kọ́dà àwọn ọmọdé àrùn ìyá ọmọ ọ̀la wọ́n sọ fún wọn pé ìyá rẹ̀ ní ń bàjẹ́ jẹ́ ìyá rẹ̀ ní ń ṣe ọ́ wọn ló sì gbà bẹ́ẹ̀ yọ mọ àwọn ojúmọ́ ya ń gbó wa gíní gíní gíní gíní ìpa yóò lè ká ní wọ́n yóò ipa wo ni ipa wo ni nílẹ̀ sí ọ ta yóò lè ké ní lọ́wọ́ ọ̀gbẹ́ kí nípa mi tó ní bọ́ wọ́n ti sọ kúsọ̀ fún so gbogbo tí Islam ní ká sọ gbogbo tí Islam ní ká sọ iná ni àwọn oníkiri yìí wọ́n máa ń bàjẹ́ ṣẹ́gun ẹ̀rọ nífun náà nífun nọ́ọ̀sì gbogbo ẹ̀ wọ́n bá wọ́n bàjẹ́. bákan náà وقال أبو العباس ابن تيمية شيخ الإسلام تيمية àwọn tó wọ́n ń ṣàlàyé nípa al-Arraf àti al-Kahil wọ́n ní al-Arraf ismun lil kahin wọn ní ẹjọ́ bá pè ní àlọ́ kahin náà máa ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ni pé táwọn pè ní ẹni tí ń wọṣẹ́ àti adágbígbá ìkankan náà ni wẹlmúnà jíìmù ẹni tí ń wo ìràwọ̀ náà orúkọ kan náà ni wàrùmán rọmán ẹni tí ń wo ìpẹ́ lẹ́nu tí ń Mana ìpẹ́ náà wọn náà sùn yìí ni àtẹ̀tọ́ba tó jọ wọn bẹ́ẹ̀. من يتكلم في معرفة الأمور بهذه الطرق àwọn àwọn tó ṣe fún ọmọ náà ń mọ kankan nínú ìṣẹ̀lẹ̀ kíkọ́nà inú wọn bí gbà kíkọ́nà ẹ̀já owó ìṣe pé ọ̀nà ẹ̀jẹ̀ ìbílẹ̀ kí n wo ti ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tó bá lè wù nínú àwọn orúkọ yìí ọba mi ẹ̀dá kò ní arab ẹ̀dá kò ní káyìn ẹ̀dá kò ní mùnẹ́jì ẹ̀dá kò ní rọ̀mùnáì so nǹkan kan náà ni ọ̀nà àfihàn wọn ní aláwọ̀ yẹ dẹ́rì ìlúmọ̀lẹ́yì àyìn àwọn yẹ dẹ́rì alkashfa gẹ́gẹ́ bí hazir yẹn ni pé àwọn pé wọ́n mọ̀ ní àwọn ń wádìí nǹkan fún wọn láwọn ń ran ọ̀kọ̀ àbí kọ́ mọ́ nípa àwọn tiẹ̀ ń rí fíṣàn débi ṣe ń wọ yìí ábìhàn ní ẹgbẹ́ yìí kọ́kọ́rọ́ àwọn kírísítẹ́nì àfihàn ní sòlú ẹ̀ náà wà ń bẹ lẹ́nu àwọn oníṣúfì kọ̀ọ̀kan wọ́n ní àwọn lálàá ẹni bí ó tẹ̀lé ọ̀rọ̀ lákọ́ ipò olúwa ní sọ fún mi olúwa ń sọ fún mi ẹ dàpọ̀ sínú léèrè ó pè ní ìlànà tánẹ́tì sọ̀rọ̀ náà sálà ló gbé wa pẹ̀lú ààrẹ sọ̀rọ̀ ní ọ̀la gbórí ẹ̀ màbú bá pèsè dí rọ́ọ̀dì ọ̀gbọ̀n àná wọ́n rọ̀ kàkọ́ ní ọ̀la gbórí pẹ̀lú ààrẹ ń sọ fún mi ẹ̀ẹ́dẹ́gbọ́n ẹ̀ẹ́dẹ́gbọ́n kàrí pẹ̀lú ààrẹ ń sọ fún mi nǹkan bá gbọ́n lọ́dọ̀ ànábi sọ̀rọ̀ ọ̀sánlá màdé. tùnà ní eléyìí ń jẹ́ sí fáwọn tó láwọn ń ṣe àsọ́wọ́gbò ní rédíò tó ní ìpínlẹ̀ ní ìṣúbí ìbẹ̀rù ìsìláàmù. ṣé ẹ ní program tí wọ́n lágbára jù òun ni kó tí yẹn máa ń ka síra kí yẹn ọmọ mọ̀ síra ká ẹni ọ̀tọ̀ ní kí ló lè mọ̀ ká ló bá ń bẹ àrùn kó ló máa tú kó sì máa yẹ kó sì máa rẹ̀ ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni kí o tó wá mọ tíra ká gẹ́gẹ́ tó lè ẹni tẹ báwọn lẹ́nu wọn lè wò fàtà wà sheikh islam tèmi yá tàbí sọ̀rọ̀ sufi ọ̀rọ̀ àwọn tasawuf wọ́n bí wọ́n ni ipe kí ni sheikh fẹ́ sọ nípa àwọn oníṣúfi sheikh wa ń kó ọ̀rọ̀ àwọn tó ti ṣáájú wá nínú àwọn àfa wọ́n lọ́dọ̀ àwọn àfẹ́sì sẹ́kọ̀ tí sẹ́kọ̀ bá ń sọ pé àwọn àfa kú lè pé àwọn tí wọ́n ti kọjá ọ̀rọ̀ ni wọ́n kó wá wọ́n kó wá wọ́n wò nípa lóògùn ọ̀ wọ́n nínú mẹ́sìkò àwọn gẹ́gẹ́ pé àwọn kan ṣẹlẹ̀ àfa àwọn ní àwọn kan ní báyìí àwọn kan ní báyìí àwọn kan ní báyìí gbogbo ẹ̀ táwọn wò wọ́n rí pé aṣọ onírun sùn òun ló bá orúkọ wọn mu. ó láwọn á rí pé àwọn yìí gangan ìṣe pé aṣọ ló bá òwú aṣọ òwú ló bá kéré wọn wọn làwọn fẹ́ nígbà wàhálà ń bẹ níbi orúkọ gẹ́gẹ́ pẹ̀lú nísìbà rẹ tó wọn kó owó yóò wá lẹ́yìn náà wọn á ní lọ́dọ̀ àwọn afá yìí àwọn afá pín méjì àwọn afá kan ní kó kí wọn náà ní wọn so àwọn yẹn rí àwọn aláàjì àti fún arábí àwọn kan nínú ọ̀pọ̀ kì í kò kí hàn án wọn kò kí n bẹ nínú wọn ni ní kódà àwọn tó ń ṣe náà àwọn náà gbà pé eléyìí kì í sara wọn challenge tá a wá fún wọn ni pé ọ̀dà tí n ti ṣe kìtìkà ní tèmi àti kó jáde o níjọba nìkan jáde tó ní halal kì í sara wa lẹ́yìn náà ọ̀rọ̀ wọlé halal kì í sọ táwọn onífífi ọ̀sọ̀ ọ̀rọ̀ ẹ̀ lónìí so ibẹ̀ láti mà sheikh islam lẹsẹ ọdún tó wọn ẹsẹ wàá bẹ̀rẹ̀ lọ́tọ̀ nígbà tó bá kó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wá ṣé wàá gbogbo ọ̀rọ̀ tí wọ́n kó wà wọn làwọn oníṣúbí ọ̀wá ní kọ́lá ẹgbọ́n ṣé Islam tẹ̀lé ẹ wí ṣé kọ́lọ́ sọ bí ẹ bá mọ tíra kà ọ́ torí ṣé kọ́lá ni wọ́n kú jù wọ́n sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wọn dára so níbí yìí bí tí mo ti lọ òun náà ní pé yìí máa pèpè pé mò ń rí vision tí wọ́n fi hàn ní àbí mo lálàá tó kó sísọ aláwọ̀ di ntí ọmọ amúlò tó ń sọ dẹ́sìn so eléyìí náà ṣé pé ní gbogbo nǹkan báyìí ìjọ ìka jìnà sí ni. bàbáàlà àìdàn ṣé pé tó ní wàlúmọ̀nà jìm wọn lè tẹ́lá pẹ̀lú mọ̀nà jìm ń ń wúra ọ yóò dé kó lu fi ìsìnlẹ̀ àrà wọn náà kó sínú àrà ọ. wàhálà wàhálà ìdàbàbà yìí wọ́n máa yàn kó lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní òun náà lè tún un gẹ́gẹ́ náà ni wọ́n bá ní àwọn ọkùnrin mọ́nà alùmọ́nàjì ọ̀kọ́lá àìdán kó tó sọ bá mi pé wọ́n ní mọ́nàjì wọ́n ní mọ́nàjì yẹ́rọ fúnfẹ́ ismail káyìn kó tó kó sínú ọkọ̀ tàbá ní káyìn ìndà lọ́kọ̀tàbí ọ̀gẹ́yìnwó àwọn gẹ́gẹ́ ìmìlẹ̀ ìlànà àwọn afáàmì àti kọ̀tàbí àwọn náà sọ bẹ́ẹ̀ وحكى ذلك عند عرب ونيروني قلت أردت أن لا رواني tọ́ba péyàn ní yẹ ká péyàn ní pé wosẹ́wosẹ́ ṣe àgbẹ̀ wosẹ́wosẹ́ òun ó fi kó oríṣiríṣi ìtumọ̀ sínú wosẹ́wosẹ́ babaláwo kó síbẹ̀ wosẹ́wosẹ́ bàbá ọlọ́pẹ̀lẹ̀ bàbá olówó ẹyọ bàbá ọlọ́sàn-ín àpò oníyẹ̀pẹ̀ àpò aláàtì gbogbo ọ̀nà kó sóò rẹ̀ náà kọ́lẹ̀ ti bàbá àpò kùránì tó lọ́ọ́ di kùránì wosẹ́ mo mẹ́rin tí wọ́n dé sọ́ọ́ tó àbápọ̀ ní báyìí gbogbo wa ni wọ́n kó sínú pípé nǹkan burúkú ni wọ́n ń ṣe ní ọ̀gbọ̀dọ̀ jìnnà sí ní ọ̀gbọ̀dọ̀ súnmọ́ pèlégbèlé wọn torí yọ̀pọ̀ ìsìláàmù ìyàjẹ́ ni ẹni wọ́n bá ìjẹ́ kọ́ra tó bá só wọ́n dandan wọn pé iṣó ọmọ soso kan iṣó ìyàwó púpọ̀ àmọ́sọ iṣó yóò sì wá rùn bá ìmọ̀ mọ́tí ń ṣẹlẹ̀ sàn ni ah, oúnjẹ kó sí wọn nínú so gbogbo eléyìí nǹkan burúkú ni bí ọgbẹ́ òjìnà sí wọn wà ní àkàrí méjì sọ̀kàì wọ́n méjì sọ̀kàì àmì ní ẹ̀yà kan lòun náà nínú káyì wọn wà aṣọ wọ ṣáàlà nínú ìwú wọn ní àmọ́kákú yẹn nínú rẹ̀ jẹun ọ̀rọ̀ rẹ̀ burú ju káyì lọ wọn yóò ṣàkó bí ní méjì àti màánà wọn ní àwọn àpapọ̀ níbi ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ Imam Ahmad Imam Ahmad sọ báyìí pé العراق طرف من السحر العراقة العراقة طرف من السحر oníṣẹ́ríkì wọn ṣe ìwòsẹ́ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kan lónà nínú ìgbàṣe wọn ni wọ́n sá irú àkàbàtò àmẹ́yẹ tó ń bá jẹ́ olóògùn gangan tẹ burú òun tẹ wọ́st ọ̀kọ́lẹ̀ àwòsàn àdẹ́t àwòsàn àdẹ́t ní àlàáfà àlùmọ̀nà jẹun. فيدخل على رجل النجم والحازر الذي يدعي علم الغيب هنا نقول حازر كثير كثير رفضه قل وقل استحضر الله تعالى به قل هو سبحانه وتعالى ومن كنسي في كفر شعر ليس وما ما بقى فلقوا ما sùgbọ́n بدي wọ́n ti wá ń sọ pé òun mọ̀ kọ̀ọ̀kan ti ń etí ń pera rẹ̀ ní pé òun jọ lọ́mọ ọba nù so ní kókó òun náà ni pé ń tà ń sọ yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tá a bá ti ka wábù yìí bí aníwọlára aníwọlára pẹ́pọ́ ẹlòmí bàbá rẹ̀ ẹlòmí àbúrò rẹ̀ ẹlòmí ẹ̀gbọ́n rẹ̀ ẹlòmí ọmọ rẹ̀ nínú ọmọ mi ti dàbà lálẹ́ kí ní ṣe ń dálé dùnú ṣùgbọ́n burú àwọn kan yìí àti kéèyàn ń ṣàkíyèsí kéèyàn ń pàkíyèsí àwọn èèyàn sí i ìpè tọ́lọ́wọ́ fẹ́ náà ní kílẹ̀ yìí kílẹ̀ sì wá gbajúmọ̀ ní àwùjọ yìí ẹ̀fọ́nà wa kó ṣàánú fún wa kó ṣe ìfẹsẹ̀lé ojú ọ̀nà òdodo kó ṣe fún wa láàbà wa sọ̀rọ̀ wa wà fún mi lẹ́yìn wà á yẹ yìí wà sí àyè yìí ní wà ìbéèrè yóò báyìí tí èyí ṣe àdúrà ní wọn sọ pé kristian láì pàtí àdúrà náà mú. àdúrà ṣíṣe àìbádà ni pé ẹ̀sìn ni ìyẹn sì gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀rí níbi àdúrà tí wọn bá fẹ́ ṣe. àárín gbọ́ àárín ta ẹni tó bá sì mọ̀ fún wọn bá ta kò mẹ́rin ẹ̀ wá ìpínlẹ̀ àdúgbò sọ̀lọ́ àdìsálà tó bá kọ̀rọ̀ kan nínú ọlápàdíà ẹni tó bá kọ̀rọ̀ kan nínú iná àdínà yóò náà àtún challenge yìí ẹ̀tọ́ mú wa tó bá ti mú wa títí tán àdúrà ṣíṣe ìdáadà ìjọsìn nìyẹn bí mo ṣe lè kírun mo ṣe wù yàn bẹ́ẹ̀ náà lè yí sàdúrà bó ṣe wù yàn ọlọ́wọ́ bá sọ fún wa pé ó dẹ̀ ríú kò dẹ̀ ríú ní asitẹ̀jì ìlàkù ẹ béèrè kan lọ́dọ̀ mi níta ẹ̀ náà sàwọn sàwọn àwọn béèrè sọ lọ́dọ̀ náà wọn bá àrídé ní sọlá bá tẹ àpẹẹrẹ àti ìlú tó wá burú jù òun bá sọ wá kó dì pété bá kánú àtìlẹ́kùn ìdùnnú láyé ìdùnnú ìsáájà yóò wọ wá bọ̀ ní owó ẹlẹ́mẹ́sìlá ẹni tàbá fẹ́ làwọn ń ta bàbá fẹ́rẹ̀ ọgbọ̀nà káàbọ̀ ní àpò tí àdébùn ẹ̀rọ sọ gbèrè yìí nínú àbẹ́dá rúdà náà kó tó ké fún yọ sádẹ́bùn ẹ̀rọ sọ gbèrè yìí fún yọ tí òun ní pé à ń tẹ̀sí àlẹ́sọ̀ náà sọ́dọ̀ ọ̀gbọ̀n so ìyẹn ti bẹ lọ́wọ́ bá bá ṣe wùyàn lápọ̀lọ́ ṣùgbọ́n báyìí fún mi ṣùgbọ́n tí mo ní ìdílé wọn ìyẹn sì tàwọn sùn pẹ̀lú tóbi ọlọ́wọ́ bá lọ. sọ àmọ́tí ẹ̀bá tí àwọn ọlọ́wọ́ bá sì tàwọn sùn pẹ̀lú kàrọ́ọ̀tù kùrọ̀mán ọ̀ kàrọ́ọ̀tù ayé nínú kùrọ̀mán ìyẹn kọ̀kọ́ Abi, bóyá fúlọ́tò fúlátì ẹ̀ lè yọ ká àbí tàbátì àlá بسم الله الرحمن الرحيم تبت يصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ọlọ́run wọlé asúrátù lẹ́hàn tí mo kà yìí sànù mi. sùwẹ́sì tàwásù pẹ̀lú kí ni ìkọ́ra àti sùrátù lẹ́hàn. so ọ̀nà tí ìmọ̀ nígbà tàwásù pẹ̀lú kíkà pẹ̀lú ayọ̀ kọ̀ọ̀án lélẹ́yìn. so wọ́n lọ àìdá náà sáwọn wọn bẹ ní bàbá tí wọn yẹn lẹkọọ ní kùsàlẹ ọsàlẹ wọn ní wọn kò gbọ́dọ̀ wọn yẹn wọn sí àwọn ọsẹ bẹ́ẹ̀ tó wọn àdúgbò yẹn bẹ wọn kọ kan alákùnrin wọn sáàlì tó máa ń ṣe náà ní ẹsùn tó fún àwọn ẹ̀yìn alákùnrin sáàlì káyọ̀ náà sí ìwà ìmọ̀ kọ̀ọ̀kan. ìwà ìmọ̀ kọ̀ọ̀kan ó yàtọ̀ sí àǹfẹ̀sìkánì torí scan tá a sọ yìí àwọn nǹkan kan tí ó máa fojú ara rẹ rí báyìí ó máa fojú ara rẹ rí nǹkan tí wọ́n máa ń ṣe tó máa ń ṣe tó máa ń ṣe tó fi lé ara obìnrin yẹn kó tó bá fi nǹkan yẹn lé láéláé ẹ lè rí so owó ló sì fojú ara rí i ó sì nìkan ló wò kò sí pé nìkan ló lè rí ẹnìkan ò lè rí kò sí yóò bẹ́ẹ̀ àtẹ̀ntẹ̀ ń ṣe àtẹ̀ntẹ̀ ń ṣe àtẹ̀ntẹ̀ tó lọ tẹ̀ kù gbogbo ilé máa lẹ́màá rí so ilé ilé nìrò ilé fi scan wé so lẹ́yìn náà yẹn ò kí ń ṣe pọ̀pọ̀ kì í ṣe pọ̀pọ̀ gbangba ni torí ká tó ní kì í ṣe pọ̀pọ̀ ni pé tí ń jẹ́ pọ̀pọ̀ ọlọ́wọ́ ni wọ̀nyá ìyá mo máa ń fi ọ̀rọ̀ ìgbẹ́ ni mo mọ ti ń bẹ nínú àpò oyún tó kì í ṣe pé bóyá ọyàn báyìí lọ́mọ ṣe rí àbáyé ṣe rún ìtẹ̀yìn ọmọ ẹni kó lè scan kó mọ ìṣẹ̀lẹ̀ ayé ọmọ yẹn bí ọmọ yìí ìwé lókun kó lè scan kó wo ike wá àwọn ọmọ yẹn ọ̀jẹ̀ kó lè scan kọ́ ọmọ ike bó la ń ṣe kiri tó kò lè stand kọ́ ọmọ bí làákàyè rẹ̀ ló ṣe tó ọ̀pọ̀ rẹ́gẹ́dẹ́ ní nǹkan tẹ́tẹ́ lọ kò ṣe é mà tó náà lè mọ̀ pé kì í ṣe ọ̀pọ̀ ní ìyẹn tó ní wàá ka ìdúró pátá wa ṣe fìlẹ̀ òfin ní ọ̀pọ̀ ọ̀gbọ́n lórí àwọn tí mo sọ yìí ń bẹ̀. àmọ́ afákọ́mọ tó ń kọ́ sọ́ni lára náà ibi tí o bá ṣe pé ha já yẹn ni pé necessity kò dáa bí ọmọ yẹn lọ proscribe ní ìlú kékeré kàtí èkó wíyá ló kọ́ ló proscribe àbí nọ́ọ̀sì náà ní prescribe rẹ̀ fún yàn pé bí ọ̀rọ̀ kan gbé kéré ní wò lẹ́kàn tọ́kùnrin àbúkẹ́ rẹ̀ lẹ́kàn tó ìgbóni lẹ́yìn ètò ẹgbẹ́ èyí ó sọ̀rọ̀ àkúnni àkúbá ikú bá ń wà pẹ̀lú bí wọ́n prescribe rẹ̀ gbé ta ní anẹ́sọ̀lá sọ́lá ní pé káwọn ẹ̀kọ́ tó ní akọ́kọ́ ẹ̀ṣẹ̀ yìí àwọn ọmọ ìlà kì í ṣe pé ní tó lè sọ́ di ṣírìkì kì í ṣe bí akọ́kọ́ yẹn gan ni ó sọ di ṣírìkì ipò tí ẹ bá gbé fọ́tò yẹn sí náà lè sọ di ṣírìkì yóò lẹ fọ́tò wọn lẹ́nu sí ẹ̀mí rẹ̀ láti pé kí fọ́tò ìṣe wà lórí báyìí á á orí ọlọ́run tó nínú nǹkan báwọn ọ̀rẹ́ ti ṣe ìlú ọlọ́wọ́ wa ni. àwọn tá a kọ́kọ́ fi sọ̀sọ́ gbé sílẹ̀ lásán náà ló kàtó lóbi bẹ́ẹ̀ sílé ni kò dáa ọ̀nà tó ní mọ̀lẹ́ká lánàá kò tó wọ irú mú àyè báwọn. ṣé tó bá ń kí olóró rẹ̀ tó a kó bá rí òye kó fẹsẹ̀ náà fìlà nílé tó a kó bí a bàbá rẹ tó wá lé ọ nínú ọgbọdọ kó yà ẹ wọn fi ṣe ayé àti máa ṣe tòkú ti fi ṣe lápẹ̀ lọ́rùn títí ọkọ bá rí yọ sí ẹ̀yìn kọyìn ọkọ kẹyìn kọyìn kẹyìn mi tí ó títẹlẹ yọ wà sí tó burú mẹ kó má ṣe náfìlà tì sọlọ pọ àwọn àyè wọ́n ti ọ̀dà lọ́pẹ́ kó wà wá lù ọ̀rẹ́ gàlá yìí pípẹ́ mi yọ máa lọ síbẹ̀ sọlọ pọ àwọn àyè. sọ́wọ́n ọ̀rọ̀ tó lọ́wọ́ ìgbóhùn yẹn bá yẹn jọ ṣẹ́gun náà wà lẹ́yìn ìjẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tí ìmọ̀ ń gbàdé kí. ọ̀rọ̀ àwọn àpá súnà kò sí méjì lérí rẹ̀ ọmọ ẹ̀rọ àpá súnà tó ní pé kò sí mọ́ wọ́n ti kí ìjẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tó wà tí wọ́n pẹ́ ẹlẹ́kejì ìjẹ̀mọ́ àpá súnà tí wọ́n ní ìyẹn kí ẹ̀rí àwọn méjèèjì àwọn tó ní ìyẹn lè kí ìyẹn lè kí jẹ́mẹ̀ bìjì àwọn ní pé ní ọjọ́ kan ọ̀nàmísọ̀ ọ̀gá ọ̀rẹ́ sọ́nà orí ẹnìkan tí ó pẹ́ dé kó tó wá kírun tí ó kó tó wá kírun yẹn ànábìwá rí ẹnìkan wá ní kó kó sì sàrà fún ọjọ́ kí jẹ́mẹ̀ ẹni yẹn ti kí tiẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ni kò sì sàrà fún tí wọ́n ní gbàtánlẹ̀ ìbáṣe báyìí ó túmọ̀ sí pé ìyẹn lè kí jàmáà ní ẹ̀mejì wọ́n tó ní lára tẹ̀lé táwọn tó mú lọ́wọ́ tó ní pé ànábi ní ìrìn jẹ̀mọ́ ọlọ́lá ju ìrọ̀ àdákì lọ pẹ̀lú ládàá ẹ̀dọ́gbọ̀n níbi rẹ̀ wáyà mi ládàá mẹ́tàlélọ́gbọ̀n níbi rẹ̀ wáyà mi tí wọ́n ní wílé yìí náà mọ̀ pé a jẹ́ pé yíyan tún kí kò sí tó burú mẹ́ àwọn tó ní ẹ̀ọ̀kan náà ni ẹ̀rí tí wọ́n àwọn ní pé ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdàsánlá ó ní tẹ́lá lọ sí mọ́sálásí ẹ̀rọ òwúlẹ̀ kanjú ìwọ́n máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtẹ́ bá bá fẹ́ kí ìtẹ́ bá bá fẹ́ pé so òní ìtẹ́ bá bá fẹ́ fẹ́ tó kí ẹ̀rí fẹ́ fẹ́ kóra yíjọ padà so anẹ́tàlẹ́ máa ń kojú lọ tó ní pé kóra tẹ́ bá bá tashahud tashahud lọ́ba òun ti ń lọ ojú jáde nílé bàtó ti dé wọn á sì tashahud lẹ́yìn náà lọ́ba pọ̀ ẹnu tó bá dà ní o kì padà ó pè é èyí tó bá sọ ní sallallahu alaihi wasallam mo gbẹgbẹ́ dídí jáde lójọ́ kan ọlọ sí àárín mọ̀dínà sọ kó tó pé padà wọ́n ti kírun anábì sallallahu alaihi wasallam ti padà sí mọ́ṣáláṣí ọ padà sílé ó sì kírun rahimahullah òun náà sọ pé òun bá ọ̀pọ̀lọpọ̀ adraktu jumlatan min ashabi nabi sallallahu alayhi wa sallam òun bá ọ̀gọ̀rọ̀ àwọn sàábà nabi ìgbà má adraku sọlá tí wọn bá ti bá irun sọlátà jama'a tí wọn bá irun raja'u ila buyutihim wọn padà sílé wọn ọ̀sọ́dún máa ń rìn fún akérò pẹ̀lú àwọn ará ilé wọn aw sallu furada ló ń gbàgbọ́ dára kí ni mọ́sálásí nínú àwọn ṣẹ̀dá wọn nìyẹn so wọ́n ní njọ́ kan pípé Anas bin Malik ó kí irun ní mọ́sálásí kan pé wọ́n ti gbẹ̀rù ń bẹ̀ ṣùgbọ́n tó ní ká pè ọ́ sọ̀rọ̀ bá ṣàlàyé pé mọ́sálásí yẹn mọ́sálásí ojú ọ̀nà ni kì í ṣe mọ́sálásí ti ní ìmáàmù títí ẹ̀ so mọ́sálásí wà ní ojú ọ̀nà yẹn pé bóyá pípé wà ní skul tó pé àwọn ọmọ lọ́wọ́ bọ̀ ẹ̀rọ mi tó dé ìyẹn mí ìyẹn lè ní lè ṣe rìpítì eh, jama níbẹ̀ àbúmẹ́ta tó yẹ kó ní ìlú ọlọ́pàá tó àbúmẹ́ta tó wà lójú ọ̀nà tó irú àwọn ẹ̀yà tó burú pé àwọn rìpítì jama níbẹ̀ sọ àwọn mẹ́ta tó kó ti ní ìlú ọlọ́pàá tó ṣùgbọ́n kan tó ti ní àsìkò ọlọ́wọ́ tó yẹ wẹ̀ tó dàjú náà ni pé bí ọmọ rìpítì lọ tó ọ̀nà tí àwọn apá mi fi wọ́n fi wọ́n pọ̀ sí ọlọ́wọ́ àlẹ́ yìí tó kúlẹ̀ sí méjì náà ni pé ní wọ́n ti di alákọ̀ọ́kọ́ kan àwọn ẹni ráfà ẹni rẹ́ lómi náà kí ni kí o tó kí di àti náà kò di ìjà tí wọ́n mọ̀ ọ̀rọ̀ àìlẹ́mù. sàlámà ọkọ ẹgbẹ̀rún sáré tó kàkà àtẹ tí a ṣe àbúkátó àṣẹ tó sáré ṣe àṣàkọ tó ní ọ̀rẹ́. àlẹ́ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ṣe àṣàkárò kọ́dọ̀ àwọn tó pa àwọn èèyàn láṣẹ ìdí ẹ̀mọ̀ sí àsìkà o àmọ́ àṣẹ tó pa náà ni pé bẹ́ẹ̀ bá ń ṣe ìfẹ́ mọ̀ bí kà òun náà ni ènìyàn ẹ̀yìn múlẹ̀ orí ọmọ kan yín nílẹ̀ mọ̀ bí kà nítí ànábì sọ̀rọ̀ sánlá tó kọ́ wa nù àmì mi ni à ń lò kà à ń lo làbídùn à ń lo ẹ̀kọ́rù làbídùn à ń lo tẹ̀síbà à ń lo káńtà gbogbo ẹ̀yẹ́ yẹn gbéra mi ká jìnnà sí i so njẹ́ táwọn sọ̀rọ̀ àbárí nǹkan tó jọ ọba ẹ̀dá àtàkùn lórí wọn wọn sí ẹ̀nà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu so ní pé wọ́n khayrul hadiyi hadiyi Muhammadin sallallahu alayhi wa sallam náà. wọ́n gbé ń sáà wọn nítorí tí ń bá dá irun tí wọ́n máa ti gbá láti dá bí èèyàn tí wọ́n máa láti dá bí tí èèyàn kàn wá jọyìn èèyàn tí èèyàn lè fọwọ́ gbà tí èèyàn náà sì jẹ́ ìrùn ọ̀rọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kápó ìkéyàn rí òun náà ni pé kò síjọ́ mẹ́ẹ̀mejì tó bó ṣe ń ké lọ ẹ̀ka wá lè mọ́ ẹ̀ lè fọwọ́ pa báyìí ká yóò fi pàkíyèsí rẹ̀ tó máa ń jọyìn sí tó burú bẹ̀ tó wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀. sọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù àti kẹ́mítì ni àti pé ṣé tí òun wá fi ní òru sí èèyàn rẹ̀ ní dáadáa tó ti ẹni tí ó fi ní òru ìpínlẹ̀. na kíkẹ́ wípé sọ̀lẹ́nà fúnlọ́n sọ pé wípé ó kéré jù lọ́lẹ̀ ọ̀kan tó ẹ̀ sì lè pín ní mẹ́ta ọ̀nà tí wọ́n lè gbà tún àwọn ẹgbẹ́ mẹ́ta lẹ́ni kí mẹ́tẹ̀ẹ̀ta léra wọn tí ìrìn jòkó rárá ní ní ṣètò ṣáwùd tó pé bẹ́ẹ̀ ni ọkọ̀ ti jòkó ní ọkọ̀ ìsàlámà rẹ̀ àmọ́ tó bá mú alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ yìí tó wá jòkó pé ṣètò ṣáwùd ní ọgbọ̀dọ̀ sálámà ọgbọ̀dọ̀ sálámà ẹ̀sọ̀ àdìdì ẹ̀sọ̀ àmú ẹ̀ ọ̀kan sí wa tó bá bẹ̀rẹ̀ pé wọ́n kí ní ìgbẹ̀yìn ìrìn ànábì ọ̀sán àwọn ibi ìdí àlọ́ àkàrà sọ́láàtì kan bẹ̀lẹ̀ wípra ẹni bí gbẹ̀yìn àwọn ní òru òkú ọjọ́ kí wọ́n ti lé wọn gbẹ̀yìn rẹ̀ sọ ẹ̀tọ́ bá mọ̀kọ́ ànábì wọn sọ fún àwọn obìnrin ọ̀tọ̀ ọ̀dẹ́ ọmọ ayé wípé òun ṣe ìmọ̀ràn fún àwọn obìnrin àti wọn kò ní lè jí lóòrùn láti fi ṣe náà bẹ́ẹ̀ ìjẹ́ bí bí ti rẹ̀ máa kí ní alẹ́ kó tó sùn tí wọ́n mọ̀ ọ̀rẹ́ sàrà ọkọ orúkọ yìí jẹ́ lẹ́tọ̀ọ́ fún ẹni tí ó bá yẹ hajj láti ṣe wàlímọ̀ àjọyọ̀ tàbí àwọn nǹkan wo ló lẹ́tọ̀ọ́ sí wàlímọ̀ ìzákùnlá ọ̀fẹ́. ẹni tí ọba ẹgbẹ́ bá ń gbọ́yé ìpinnu súnà lẹ́sọ̀ mọ́ àṣálà ní pípẹ́ bá lórí àjò kò sì kàkà kéèyàn wá ní abámi jẹun tí oúnjẹ nìkan ní oúnjẹ òkú akọ́ńtà bá gbọ́yé bẹ́ẹ̀ oṣù tó burú mbẹ àmọ́ irú ìdá ń ṣe láwùjọ wa yìí kì í ṣe ìyẹn lẹ́yìn ṣe tó àjọyọ̀ ayẹyẹ náà ní ṣe kò sí olóró súnà mẹ́bí sọ̀rọ̀ náà ọ̀rọ̀ sọ́nà tó o pé kó ṣe kó jẹ nìkan kóra wọn láwọn ojókòó àdúrà kóra wọn lè ní gbígbùngbọ̀ jimá lọ yà ẹ ní ìlú ìlú jimá gbóló eléyìí ìmúlẹ̀ bẹ́ẹ̀ fi sí sọ̀rọ̀ ni pé ọba mu àjọ ìtàn sí ìlú ayé ọba mu lábẹ́bẹ́rẹ́ fún ìlú jẹjẹ nítọ́ kó sí oúnjẹ lásán yóò lẹ́yìn náà ìbéèrè tó wá di ènìyàn bí sí ẹni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdí pàtó máa lọ ojú àwọn yìí máa fún ìlú jẹjẹ bẹ́ẹ̀ wọ́n sọ wájú pé ti má kà nínú fún ìlú jẹjẹ tó àjọyọ̀ náà ni náà ni wọ́n ń ṣe wọn kò ṣàlùkù wa ọmọ ọmọ àìlẹ èyí tí kò bá wọn nígbà wọn kò ń ṣe ní àwùjọ wa yìí náà. sàlámù àlejò ẹgbẹ́ kò sí fún wọn bẹ̀rẹ̀ ní freedom sódà kí n lọ bẹ̀. ìyẹn lè lọ sí freedom wọ́n ṣe kí wọ́n bá ní ṣe ìdí ń jẹ́ bí dàbí kánbẹ̀. tó ó pèsè ti sàlùkù ti fún mi igbó sì gbàǹgẹ̀ kálukú sì jáde tó lè ti fi àfa aládùá rè ìṣòro ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyàfa aládùá àfa aládùá wà bẹ́ẹ̀ tó wá délé báwọn ní ara ìfún yàn jẹ́ ẹni tó bá kọ́ ẹ̀sìn yẹn dákúrò wá lè rí ní convocation school kan máa ń ṣe universities tó kàn máa ń ṣe òun pé pé n ká lóko ọkọ pẹ̀sẹ̀ ṣáádà wọn sàdíkẹ́tì wọn fún wọn kálukú sí pẹ̀yìndà ẹ̀sìn jẹun náà bá lè freedom kan ṣe yẹn náà bá rí àwọn fúlọ́ọ̀mù bẹ́ẹ̀ lọ tó ní tọ́ kò rí kí àbẹ́lẹ́ ń ṣe inú ìjọ ṣe kíní kan abẹ́rẹ́ òní ṣe kíní kan fún ọ àwọn abẹ́rẹ́ bí ọlọ́run kéèyàn jáde ní ọdún náà náà yìí kí wọ́n dùn mẹ́ tí wọ́n lọ àárín. wọ́n lọ ní tí wọ́n sálámù ẹ̀rọ kan ṣe é dáa tí a máa ń gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ẹni sálámù ẹ̀rọ kan kò sí tí ó burú bẹ́ẹ̀ tí wọ́n lọ àárín ihun ẹ̀rí wà lọ́kọ̀ọ́ ànábì sọ lọ́wọ́ ọ̀rọ̀ sọ́nà ní mo ń sọ́nà náà ẹ̀yọ̀ kan. wọ́n kọ́ ní sàlámà ní kò stọ́ọ̀bù ẹ̀dùn sí tẹ́lẹ̀ ayé lọ́wọ́ network sí wọ́n wọ ìlú owó ìlú ni tàbí ṣe owó ìlú tó pé gbogbo ọlọ́jọ́ ọ̀pá ti lọ pé ìyapa ẹ̀rú wà láàrin àwọn àgbà lórí rẹ̀. ilé ọ̀nà ní àpẹẹrẹ náà anabi sallallahu alaihi wasallam àdéhùn rẹ̀ clear o ó ní kullu qardin kullu qardin yajlibu manfa'atan wa huwa riba inú ìwáyà àwọn sàhábà mi wọn ní kullu qardin jarat manfa'a jara manfa'atan wa huwa 'aynu riba gbogbo tí ẹ bá yáyà gbogbo tó bá yáyà tó bẹ ilé ṣe pé yóò wá wá mú èlé kan wá tí ó mú àǹfààní ìgbé kan wá fún tàn lè bá rìn ipò pé ọ̀rọ̀ tó kílẹ̀ yóò kò rújú o kò sí ìpìlẹ̀ àbúlẹ̀ o àfi tó bá ṣe fáwọn ènìyàn wọn ò ní gba kódà lónìí tara wọn ní owó sẹ́fíìsì ni wọ́n ń gbà ṣé tí n bá ra káàdì olóògbé náírà ṣé sẹ́fíìsì tí wọ́n rẹ̀ ń dà fún mi ò ní rẹ̀ ń dà rẹ̀ fún ìgbà tí n bá yá kí ló fi yàtọ̀ tí n bá yá owó sẹ́fíìsì náírà so service wọn rẹ̀ndà timba, ń bá timba, kìnnì tí ń bá ra one hundred naira service yẹn ni wọn rẹ̀ndà tí ń bá yá credit lọ èsì àtúntí àtọ̀mẹ́ so wọn yọ ní one hundred naira wọn wà fún ní ninety naira ìjọ tó bá já padà one hundred eh. naira ni wọn wọn àtẹnudọ́ bá ní ẹ̀rí tí o bá sọ pé gbogbo kọ́ọ̀lù gbogbo tí ìwà ti yá ẹ̀ tó bá ti lé nìkan tó bá ti ní àǹfààní kankan yìí fi àwọn òkè sí i bá náà lè máa ní ìfìlàpù mẹ́mẹ́. ṣẹ́rí kí nìkan bẹ tábọ̀lọ̀ kíyèsí tá a bá sọ pé ìfìlàpù ẹ̀rí ló dúlé ní méjì bá ẹ̀rí ẹ̀rí látọ̀tà nẹ́bì náà ló dúlé ní méjì kì í ṣe pé àkàlà wẹ́dá wí àbí àwọn sàárè ìmáàmù ṣáàfì ìgbẹ́mẹ́lẹ̀ ṣáàfì yìí dà gan-an àtàwọn ìmáàmù mọ́lẹ̀ kí táwọn mọ̀lẹ̀ kí à ń tẹ̀lé wọn gan-an àwọn ẹgbẹ́ sọ gbogbo tó wà ní takọ̀rọ̀ anábì nínú ọ̀rọ̀ àwọn ẹ̀dìkà ọ̀rọ̀ àwọn nìyẹn yán ẹ̀dìkà ọ̀rọ̀ àwọn nù kò kílẹ̀ ní kọ́wà nílà máa ń fi ọ̀rọ̀ àwọn ẹ̀mọ́ lè di àdé màdàkí àti àwọn méjì gbá àdésàmẹ́lì sọ̀lọ́ sọ́lámù ló ń gbé oṣù tó ń yẹ báwọn tí wọ́n lọ àìyàn sọ́bìṣàn àti ọ̀rọ̀ ọ̀hún